Dialogue for fluency. Ṣé kò sí nǹkan tá a fi rí ọ? Mo wá kí yín ni. Ṣé ẹ bínú sí mi? N kò ráyè wá ni. Iṣẹ́ mi díwọ́ púpọ̀. Dialogue again for fluency. Ṣé kò sí nǹkan tá a fi rí ọ? Mo wá kí yín ni. Ṣé ẹ bínú sí mi? N kò ráyè wá ni. Iṣẹ́ mi díwọ́ púpọ̀.